الحمد لله رب العالمين الحمد لله الذي قال في كتابه من يطيع الرسول فقد أطاع الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل في بعد كلامه من أطاعني فقد أطاع الله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عما بعد adáàkọ́ fún ọlọ́run ọba ọba ọgbà àgbáńláyé ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó sọ nínú tírà rẹ̀ wípé ẹni yóò tó bá tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti tẹ̀lé wọn ọlọ́run àsọlọ ọlọ́run ọba nínú ìjọsìn ajẹ́ ìpé kò sẹ́ni tíjọsìn tọ́sí lódodo àfi òun náà kò sógogún fún jẹ́ ipa níbi wa muhammad sallallahu alaihi wa sallam orísun ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba sí ní pẹ̀lú ẹni tó ṣe pé ó sọ báyìí pé ẹni yóò tó bá tẹ̀lé mi ẹni yóò tó bá tẹ̀lé àṣẹ mi rẹ ẹni bẹ́ẹ̀ ti tẹ̀lé ọlọ́run ìkẹ́ àti ìgbẹ̀kọ́ ọlọ́ba níbi o ọlọ́ba ara ilé rẹ o àwọn sàábẹ̀ rẹ o àti gbogbo àwọn tó bá ṣe ẹ̀kọ́ sí tó fi tọ́jú ẹ̀sán lẹ́yìn eléyìí ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ń lé ohun tí a máa fi bá a sọ̀rọ̀ lénìí òun náà ni àdìsọ́kàn àwa mùsùlùmí àdìsọ́kàn alìsúnà wàlìjàmára kí nìdí tá a fi lọ agbọ́nrin yìí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ láwùjọ níwọ̀n mọ̀ báwọn ṣe ń kó sínú àdìsọ́kàn mìíràn tó yàtọ̀ sí àdìsọ́kàn àwa mùsùlùmí fífi wáyé pé ní ènìyàn àtọ̀la a máa sọ díẹ̀ nínú ohun tó ṣe pé ṣe kókó jù nínú àwọn àdìsọ́kàn táwa mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ tá a sì gbọ́dọ̀ ní tá a sì gbọ́dọ̀ máa lò téèyàn bá ti yíyẹ gẹ̀rẹ̀ kó ń bẹ́ẹ̀ ní ti ń kù ní ojú ọ̀nà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tá ń gbọ́ wa lé ẹjẹ́ mọ̀mọ̀ dájú wípé inna Allaha wahidun la sharika lah ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọba o a sì gbọ́dọ̀ mú gbọ́ngbà pọ̀ wọn lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n múrò ń papọ̀ mọ́ lọ́hùn léyìí tí ó jìnnà ààrẹ ń ti mú àwọn ṣéwù ṣéwù lóhun papọ̀ mọ́ lọ́hùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹnìkan bá jẹ́ nìkan tó pé wọ́n sọ ṣéwù Abdulkadir lọ́dọ̀ rẹ̀ yóò fọwọ́ gbárí mu ni wọ́n fẹ́ pé yá Allah yá ṣéwù Abdulkadir Jilani iná ẹ̀ ni ó pè ẹlòmíì amada tijani lòun pè ẹlòmíì ibrahim niyasi lòun pè gbogbo àwọn nǹkan yìí nínú àwọn nǹkan tó yẹ kó burú púpọ̀ jù ni táwa ní sí máa ń kà nínú alukoran pàápàá jùlọ gbólóhùn la ilaha illallah ọ̀sẹ́ni tí ìjọsìn tọ́ sí lódodo àfi ọlọ́run bọba àlá à ń wí lẹ́nu tòótọ́ ṣùgbọ́n ńṣe làá tún jẹ́ nìkan tẹ́ ipá ń ba gbólóhùn yìí jẹ́ púpọ̀ inna Allaha wahidun la sharika lah ọ̀kan ṣoṣo lọ́lọ́wọ́ kò sì gbọ́dọ̀ sórogún fún eléyìí ni àdìsọ́kàn àwa mùsùlùmí yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì bí wọ́n ṣe mọ ogun papọ̀ mọ́ lọ́hùn ṣùgbọ́n tí wọn ò fi bẹ́ẹ̀ fúra mọ́ látara ṣe ṣètọ́n lé wọn lórí ọlọ́mọdé ṣètọ́n ọgbà wà mú bákan náà wọlé àṣẹ àmì lò kò sẹ́nì kankan tó dàbí ọlọ́run o gbogbo àwọn kátìkàtì tó wọnú islam lónìí tẹ́lómi ọmọ ní pé òun lálà òun rọ́lọ́run kó ní kó wọn ṣe sàárà àlùjẹ̀nú lórí tàbí ẹ̀tì ẹ̀kọ́ wọ́n la agolé olórí gbẹ̀ngàn gbẹ̀ngàn gbẹ̀ngàn ọlọ́run ní kí n sọ fún ọ pé kó gbà rẹ̀ ọ̀rọ̀ ọbú ó yẹ kẹ́ ẹgbẹ́ gbà fún irú ọkùnrin bẹ́ẹ̀ tàbí obìnrin bẹ́ẹ̀ ti ń la ago ni àlùjẹ̀nú ní bẹ́ẹ̀ lára rẹ̀ ẹ wá gbà fún tàbí kẹ́ ẹ só mọ́lẹ̀ kálùjẹ̀nú ara rẹ̀ kó lè fi kú gbàtẹ́ bá fa ní ẹgbà ní orí bíbẹ̀ ẹ̀kọ́ ẹ̀ka rúkìá fún tọ́ba jẹ́ ní tó jẹ́ pé mùsùlùmí tẹ́lẹ̀ ọ̀fẹ́ kó mà torí pé wàlà ṣe ìyá mislo kò sẹ́ni tá a lè fi jọ lọ́hùn tó fi wá sọpọ̀ ọ̀rọ̀ lọ́hùn bá lójú àlá àbí lójú kọ̀ọ̀jú wàlà ṣe ìyá òjìzọ kò sí nǹkan kan tó kága bọ́lọ́hùn láti ṣe pé nǹkan kan bẹ tó kága bọ́lọ́hùn láti ṣe kò sí o ọlọ́run bọ́ba lẹ́kẹ́ọ́lá láàrin kádìjú àyà ó lè mú ọ̀rọ̀ corona virus kúrò láwùjọ wa pápápá tí ò nira fọlọ́run ṣùgbọ́n òun náà lọ fa sábà olómi wá fún wa tẹ́lẹ̀ látara ẹ̀ṣẹ̀ ọwọ́ wa ó jẹ́ biological weapon àbí kò jẹ́ biological weapon àárín ara wa lílé yẹn wà gbogbo ìṣẹ̀mí wa lọ́wọ́ ọlọ́run bá lọ́wọ́ ọ̀ wala ilaha ghayruh kò sẹ́ni tí a tún máa pè lọ́lọ́wọ́n ọba tọ́tayọ ohun gangan hajjọ́n aláàyè lọ́lọ́wọ́ láàyè mọ̀t ọlọ́wọ́n ọba yóò ní kú láíláí èyí táwọn kan ń pè lọ́lọ́wọ́n yẹn jésù tí wọ́n ń pè lọ́lọ́wọ́n òótọ́ ọlọ́wọ́n bá mú lọ sókè ṣùgbọ́n yóò padà kú ṣàngó táwọn kan ń pè lọ́lọ́wọ́ ṣàngó pokùnso ni o ọ̀hún mìlà táwọn kan ń pè lọ́lọ́wọ́ mo ní òsì láyé mọ́ àti gbogbo àwọn nǹkan míì táwọn èèyàn ń pè lọ́lọ́wọ́n ọba tó yàtọ̀ sọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní hayyun la yamut ààyò lọ́lọ́wọ́n ọba kò ní kú kò yóòmùn la yana ọba tó dádó ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba yìí ṣe sùn kò tí ní tó gbébìnlẹ̀ yóò sùn rárá khaliqun bila haja olùdálọ́lọ́wọ́n ọba láì ní bùkátà sí ẹnì ìsìnkú ọ̀sẹ̀ máa wá pé kí ló fọlọ́wọ́n ba lónìí tàbí ìlú <clears throat> mo fọlọ́wọ́n ba lánàá kí n tó sàlékún ẹ̀ lónìí òsì ń bẹ̀ sálàáfíà ló fẹ́ fọlọ́wọ́n ba ni ọlọ́wọ́n ba ìgbẹ̀ngẹ̀ ni kọ́ ẹ̀lẹ́kọ̀ọ́kọ́ lè ṣe yìí òun ló dá gbogbo nǹkan òun ló dá gbogbo nǹkan kọ́ ẹ̀lẹ́kùn bí làhájà olùdálọ́lọ́wọ́n ba ọba yìí kò ní ìdí nǹkan kan lọ́wọ́ wa kò ní ìdí nǹkan kan nínú pé bóyá a fẹ́ fún ọlọ́run ọlọ́run ọmọ òníwò kátà rẹ̀ ọ̀mí tó ń bèèrè àwọn àfà olùpalọ́lọ́run lẹ́sìn ní bẹ̀rù ẹnì kankan báyìí yóò kún tọ̀hún tóbi tó kọ́ káńkà tó ọlọ́run bó padà pa á náà ní tásìkò bá ti tó ọlọ́run ọba òsì bẹ̀rù ilé kò bẹ̀rù ẹnì kankan lórí ilé à ń sọ ilé ká lè bá a mọ agbára ọlọ́run ọba wa bá ìsọ́n lèlá mọ̀ṣàkọ̀ ọlọ́run ọba olùgbé dìde ni yóò gbé gbogbo wa dìde láì ní nílà rárá kò sí nira nípa pé bóun ti gbé wa dé yẹ̀wò ẹ̀kẹ́yàmọ̀ gbogbo ètò tó ti parí ni ó ń sọ ọlọ́run bá ti sọ báyìí yóò sì lọ fún wa èyí tó tóbi tó tóbi tó tóbi ń bẹ bí wọ́n sì gbé wa dìde gbogbo ẹ̀ ló ṣàlàyé fún wa báyìí gẹ̀ẹ́gẹ́ ó sì parẹ́ àlùkùránì náà mẹ́nu bá ń bẹ bí sẹ́mi ó sì yá lulẹ̀ táwọn ọ̀dọ́ máa laná ó sì di pé òkè ọ̀fọ́ tí ò ní sìn kankan mọ́ tí ó wà sẹ́kọ́ lọ́wọ́n bá nìkan ṣoṣo ó sì di pé ọlọ́run bó tún gbé wa dìde ó kàn yẹn gbé ní gbogbo wa tá a dìde níwájú ọlọ́run bá a sì sì ṣèrò tẹni tí ó wọ ní ọwọ́ ní tẹni tí ó wà jẹ ní ọwọ́ àlùjẹ́ náà gbogbo ẹ̀ kò ní ọlọ́run bá ara o ọwọ́ ara kó lè ṣe nǹkan dé òun sì ní alágbára lórí gbogbo nǹkan alágbára lórí gbogbo nǹkan lọ́lọ́run ọkọ́ ló ṣe ní ilé yẹn fàkìyà gbogbo nǹkan ló sì yẹ sí lójú ló sì sọ lọ́hùn kò sí nǹkan kan àwọn ló wà lórílẹ̀ ayé tó wá pera rẹ̀ tó wá jẹ́ pọ́lọ́rọ̀ ni tó bá pera rẹ̀ lọ́lọ́rọ̀ àsìkò corona virus ni o tó bá tó bẹ́ẹ̀ Sàràkí ò tó bẹ́ẹ̀ kó lóun ọba gbogbo Kwara State lápapọ̀ òun fẹ́ bọ́ wọn láàrin oṣù kan tọmọdé bẹ́ẹ̀ tàgbàlagbà bẹ́ẹ̀ kí ni wọ́n jẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ní ìsinmi oṣù yìí ilé ayé yóò dìdàkejì mọ́ lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́ ọba òun ní fún gbogbo wa jẹ ní fún gbogbo wa mu ọgbọ́n ọba bá sì lọ sókè tá a lọ sódò a sì kòǹgẹ́ kí láà jẹ kí láà mu bẹ́ẹ̀ sì ni ẹni ó ní lọ́wọ́ náà kò ní jẹ tayọ ohun tí ẹ jẹ lọ tọ́wọ́ sí pé bẹ́ẹ̀ kí yẹn olówó lọ́wọ́ iná ìlú oúnjẹ yẹn ṣe máa ń pọ̀ ní jíjẹ ni àlújẹ yọ̀ọ̀bá pọ̀ táà pé bí yẹn ṣe lọ́lá sí ibi téèyàn sùn sí níṣẹ́ máa ń pọ̀ sí ni ìbànújẹ́ yẹ ọba pọ̀ fàlàyé ní ṣùgbọ́n rárá kò rí bẹ́ẹ̀ ọba àkọlé ọgbọ̀n ọba àkọlé one million ìhà kan ẹni àlọ́ fi sùn lẹ́gbẹ̀ẹ́ kan nínú yàrá kan o ò lè sùn yàrá méjì pọ̀ o ò sì lè sùn bẹ́ẹ̀dì méjì pọ̀ bó o sùn gbé bẹ́ẹ̀dì méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn ọ̀yà máa kó lórí ìkànbọ́ sórí ìkànnì ọlọ́run ọba yìí wa kullu shay'in ilayhi faqir gbogbo nǹkan ló yẹ aláìní sí òun gẹ́gẹ́ lábọ́rọ̀ ọ̀kúlù amòrin àlẹ́ yíyẹ sí ẹ̀ gbogbo àlámọ̀ ilé ayé àti tọ̀run ló sì rọrùn fọlọ́run bá láti ṣe sí kankan tó lè fọlọ́run bá ń bẹ̀ àwa ń tiwa èyí tọ́nà bá jájá ọ̀run ní ọjà rọrùn èyí tọ́nà bá rẹ̀ fi lè fún wa yóò fi lè fún wa yóò mú lè fún wa ọlọ́run má mú àlámọ̀ yìí má mú lè fún wa o àmọ́ tọ́nà bá bá fẹ́ mú lé sẹ́nìkẹ́ tí ó bíi ṣùgbọ́n òun tiẹ̀ gbogbo àlámọ̀ ìlọjà ọ̀hún ló dẹ̀ láyà tájú ilẹ̀ ṣe ọlọ́run ní bùkátà sí nkàkà kò sí bùkátà sí èèyàn bẹ́ẹ̀ ni ní bùkátà sí ẹranko bẹ́ẹ̀ ni ní bùkátà sí àlùjànnú bẹ́ẹ̀ ni ní bùkátà sí àwọn màláíkà lẹ́yìn sàkàní sì ṣe kọ̀sálà fi jọ ọlọ́run òun wọ̀ sẹ̀mí olùbọ̀sẹ̀ olùgbọ́ni ó sì jọ lórí a ní sọ pé olùgbọ́rọ̀ torí àtìhun tó jẹ́ ọ̀rọ̀ àtìhun tí èso ọ̀rọ̀ lọ́wọ́n bá ń gbọ́ bá a ṣe ń pè lólùwíra torí pé àti ohun tó jẹ́ ara àti ojú ìṣẹ̀lẹ̀ ní gbọ́ a sọ pé olùgbọ́dẹ ó sì jẹ́ olùrí bákan náà kullu shay'in yajri bi taqdirihi wa mashiyyatihi gbogbo nǹkan pátá lórílẹ̀ ayé yìí iná ẹ̀ lọ jẹ́ pé ń lọ pẹ̀lú bọ́lọ́run bá ti pè gbogbo ẹ̀ àti ohun tọ́lọ́run bá fẹ́ fún nǹkan náà ó ti yẹ kó rí bá a ṣe ń mi lò òkè mi lọ agbára ọlọ́run ọba dìbò ó yìí sì fẹ́ ẹnu lásìkò bàbá tí bàbá fẹ́ mọ́ ìṣẹ̀lẹ̀ ẹlẹ́mìí ó gbà á ọmọ ṣèyá bí ń ṣe ṣe ọlọ́run ọba ni òun ní máa ń wáyè láàmú sí ẹ̀tẹ̀lẹ̀ ìbàdí kìí ṣe pé bí ẹrú ṣe fẹ́ ṣe tọba tó fẹ́ mọ̀ pé ṣe bẹ́rú ṣe fẹ́ ṣe bẹ́sẹ̀ báwo ẹrú ṣe fẹ́ ṣe ni ìwọ náà gbèrò gbogbo yòówù tó fẹ́ ṣe lónìí kílẹ̀ tó sùn ó rí èmọ̀ ọlọ́run ọba lórí àlámọ̀ yìí gbogbo ohun tó fẹ́ ṣe láàrin ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá ogún ìṣẹ́jú wákàtí kan fáágó sí tílé ó fi sú ọkọ̀ padà máa rí pé ọ máa ṣe kòǹgí àwọn díẹ̀ ń bẹ̀ ọ máa bá rẹ níbi èmi ètò èkó lérò ẹ̀ èrò ọlọ́run ọba lè rò lórí wa èyí tó bá ṣe kòǹgẹ́ èrò tiwa ìná lè yí dárí sí bá a pinnu àṣírí sí ó ṣe kòǹgẹ́ ọlọ́run bá ṣe kọ́ bá lò o tí wọ́n bí ti takora wọn tọ́lọ́wọ́n bá ní òṣìṣẹ́ illa ma shaha lahum kò sí èrò fọ́lọ́wọ́n fọ́mọ ìdí ènìyàn àti tọ́lọ́wọ́n bá bá fẹ́ fún wa fama shaha lahum kana òun tọ́lọ́wọ́n bá fẹ́ fáwọn ẹrú rẹ̀ ọmọ ìdí ènìyàn òun ní ọwáyé ọmọ ńlá mi yẹ sàlàmì ẹkùn ohun tí ọba ti fẹ́ kò lè wáyé láíláí mo fẹ́ lè kó mo fẹ́ lọ Ìbàdàn mo fẹ́ lọ Àbújá mo fẹ́ lọ sẹ́yìn mo fẹ́ lọ Ọ̀yọ́ mo fẹ́ lọ ọ̀kákà mo fẹ́ lọ ṣàkí mo fẹ́ lọ sókótó mo fẹ́ lọ kánò mo fẹ́ lọ màdúgbò rẹ̀ ń bẹ lórí ìtọ́ ọlọ́run ọba dá bá ti rí sí tí ọba ti sí ń bẹ pé ọlọ́run sì tó ààlẹ rí sí láéláé yá àdé ìmọ̀ye ṣá òun lè máa ń fi ẹni tó bá wù mọ́nà alhamdulilayi adúpọ̀ fọ́nà tó fọ́nà ìmọ̀ wá ló ń dàpọ̀ sùn wá lọ́nà o ọ̀yọ́ bí lòmọ̀ ìyẹ̀ṣà ẹni bá sì wù náà yọ sọ̀ọ́nù ọlọ́run bá bá sọ ọ́ nù tẹ̀sẹ̀ kọ́ náà bá fi ṣàkóso ṣe o láàárọ̀ dalẹ̀ kọ̀dọ̀ yìí kò sẹ́ni tó lè jẹ́ tí ó takò tàbí tí ó dá padà ìdájọ́ ọlọ́run ọba tó ti pèlè wà lórí wọ̀láàmọ́ àtẹ̀balẹ̀ ọkùnrin ẹjọ́ tó náà bá bá ti parí kò sí pẹ́ẹ́nì tó ń sọ pé mi tún lóhùn mo tún ní gbólóhùn tí mo fẹ́ sọ sí wọ́n làgọ́ ọ̀lẹ́balẹ̀ àmọ̀rẹ́ àṣẹ tó bá ti pa kò sẹ́nìkan tí àṣẹ fi ẹ̀rí ìborí àṣẹ ọlọ́run àmọ́ nàìjíríà lè kakó lè gbogbo ẹ̀ làwa mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ sí eléyìí ni àkìídà tó ha ìsúnmọ́ wọ́n jẹ́ máa hàn àdìsọ́kẹ́ àwọn arúsùn náà àti àkìídà àwọn arúsùn náà àti arúsùn náà wọ́n jẹ́ máa hàn àwọn àtàjọ́ ìsọ̀ ọlọ́ ẹjẹ́ lọ́mọ o wípé ànábì muhammad sallallahu alaihi wa sallam pé anna muhammadan abdullah ànábì Muhammad sáárà sí ẹrúsìn ọlọ́run wọ̀dẹ̀ bí yòho ó sì jẹ́ ànábì rẹ̀ wọ̀rọ̀ sóòlùhù ó sì jójìṣẹ́ rẹ̀ wàá nàró kọ́ ọ̀tí mìlàndíyà pàápàá jùlọ ó sì jẹ́ òpin àwọn ànábì ọlọ́run ẹni tó bá gbélé yìí pé òpin àwọn ànábì ọlọ́run bá là ń pè ní mùsùlùmí ẹni ọba takò ó làá máa pè ní pẹ̀lú tó ti jáde ní Islam àwọn ọmọdé àtakò léyìí ó fi èso òfin àwọn ànábì ọlọ́run ló jẹ́ àwọn afárá àwọn olùmọ̀ panupọ̀ bá máa dé ìsìn mùsùlùmí o wàyí náà mo lè àtọ́kẹ́yà alẹ́bí Muhammad sallallahu alaihi wasallam aṣáájú ni níbi ìpayà ọlọ́run ọ̀sẹ̀ yìí dìlú mọ̀sẹ̀lẹ̀ ni aṣáájú ni lóògbèrò ọ̀dọ̀ àwọn òjíṣẹ́ báyátá aṣáájú lànàbí jẹ́ tọ̀bẹ̀tẹ̀ wẹ̀rẹ̀ kìyàmà ọ̀kọ̀lẹ́ ìlọ́rọ̀ bìlẹ̀ àlàmì ààyò ọlọ́run ọba ni olùrí owó àgbáńlá ayé yàtọ̀ sí báwọn kan máa ń pè tí wọ́n ń pè habibu ọlọ́run pé ibrahim ní khalil rárá o anabi muhammad sallallahu alaihi wa sallam ó pe ibrahim ní khalilullah ó sì pe ara ní khalilullah àwa yìí lánà pẹ̀lú ara ní habibullah anabi muhammad sallallahu alaihi wa sallam àti anabi ibrahim khalila rabbil alamin ààyè ọlọ́run ọba làwọn méjèèjì o ààyè ọlọ́run ọba làwọn méjèèjì o ẹni tó bá ṣe dáadáa lórílẹ̀ ayé ń dá àwọn mùsùlùmí láàmú ajé àbíbọ̀lọ́ olólùfẹ́ ọlọ́run ààyò ojú olólùfẹ́ lọ gẹ́gẹ́ báwọn olùmọ̀ yẹn sọ̀rọ̀ ilé ìfún àrẹ́kọ̀ọ́rẹ́ ọ̀kúlù dáwà tí lòwó wà tí gbádáhù fàgọ́yọ̀n gbogbo ẹni yóò tó bẹ́ẹ̀ tó pera rẹ̀ lánàbí lẹ́yìn anábí amúsá aláàrẹ̀sọ́lám irú ẹni bẹ́ẹ̀ ó ti tayọ ẹnu àlà wàháwà ó sì ti lò fẹ́ وهو المبعوث إلى عامة الجن وكافة البرر Ànábì Muhammad sàárà sọ́ntàn sọ yìí wọ́n gbé jíde sí gbogbo àwọn àlùjànnú pátá àti gbogbo àwọn ọmọ èdè ènìyàn ilẹ̀ haq wọ́n gbé jíde pẹ̀lú òdodo pẹ̀lú hódà wọ́n gbé jíde pẹ̀lú ìtọ́sọ́nà pẹ̀lú rẹ̀ àti ìyá wọ́n gbé jíde pẹ̀lú ìmọ́lẹ̀ àti tá à ń pè ní àtìyà ní mọ̀lẹ́bà kan náà. bákan náà àánúlù Kùránù kalamullah iná rẹ̀ sọ́kẹ́ àwọn mùsùlùmí tá a ti gbọ́dọ̀ ní òun náà ní pé al tá à ń wò yẹn tá a máa ń kà yẹn ní Suratul Fatiha ila Suratun Nas kalamullah ọ̀rọ̀ ló wọn bá ní o yàtọ̀ sí báwọn kẹsì rò ó tí wọ́n máa ń sọ pé khaliqullah ẹ̀dá ọlọ́run òwò máa wọ́ ọ̀rọ̀ tó kéré ni ṣùgbọ́n wọ́n bu ni lọ́dọ̀ ọlọ́run torí wọ́n lè Kùránì dáhùn wí àǹzọ́là wàrà rasulihi wahyan ọlọ́run bá sọ ọ̀kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ ní ti wá yìí ìyẹn pé jìbẹ̀rẹ̀ ló mọ wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pé ọ̀sọ̀dákọ̀ ó lè mọ òmìnira ala dhalika haqqan gbogbo ẹni wáyé tíjọ́ ló bá wò dodo lọ́gbà bẹ́ẹ̀ pé báyẹn ni ẹni tí ọba yìí ti gbà bẹ́ẹ̀ fọwọ́ kàfẹ́ kẹfẹ́ ní ọmọ ajẹ́ fàmọ́sẹ̀mí àhó ẹni yóò tó bá gbọ́ alukur'an fọzáàmà náà kàlámù lùbáṣàrí fàkọ̀dẹ̀ káfàrọ̀ tó bá gbọ́ alukur'an tó wá tún wò pé ọ̀rọ̀ ẹ̀dá kan ni tó yàtọ̀ sọlọ́hun ìró ẹni bẹ́ẹ̀ ti sa ìgbàgbọ́ sọlọ́hun ọ̀tàjẹ́ mùsùlùmí àtàmọ́sùkù bí màkánà àléyà sábà rasulá sọ́lá àlọ́sọ́lá àwọn èèyàn lọ́jọ́ sí fún wa ká dìrọ̀ mọ́ ohun tí àwọn sàbí àníbí Muhammad sàálà sàn tó mú wá fún wa o ونحبهم أجبر نفيا والنبي أو صحابي النبي ولا نفرط في حب أحد منهم أجبر فسجبا ìfẹ́ ọ̀kẹ́kan nínú wọn àgbọ̀dọ̀ fàṣejùbọ́ èyí tí àwọn míì ṣe lónìí àwọn kọ̀wárìj wọ́n gbé àwọn tọ́jú àwọn ṣíà wọ́n gbé ìfẹ́ àwọn sàábì kan lórí ìfẹ́ àwọn sàábì kan ṣùgbọ́n àwọn mùsùlùmí ta jẹ́ alùsùnà wal jamaa a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ kẹtayọ kan yàtọ̀ sí bí àwọn sàábé iná ẹ̀sẹ̀ mọ̀ pé àwọn sì lọ́lá láàrin ara wọn wàhóbò hàn ìfẹ́ táyẹ ká ní ni o bàbá nífẹ̀ẹ́ sáwọn sàábé ànẹ́bí ẹ̀sìn ni o ìjọsìn ni ẹ̀sìn ìgbàgbọ́ sí ni ìṣe dáadáa sí ni kódà ń bẹ lábẹ́ àpẹẹrẹ pàjẹ́ nìyẹn ọ̀gógódó hom kó fọ̀rọ̀ ní ọ̀nà ìfáàpọ̀ tóbíà tàbí wá jẹ́ nìkan tí ifá ń bínú àwọn sàbí ànẹ́bì yìí ìsà ìgbàgbọ́ ni o ó sì jẹ́ ìṣe sọ̀bẹ́sẹ̀lú kódà ó ti jẹ́ ìṣìwọ́n gbọ́n rí nínú àwọn tàgbọ́dọ̀ mọ̀ ní pé àwọn sàbí ànẹ́bì yìí ọlọ́wọ́n bá fi wọ́n kéjì ànẹ́bì àmọ́ àmọ́ sàálà àlọ́sọ́lám kí sẹ́wọ́n lè bá ọ̀hún iṣẹ́ rẹ̀ lè bá rọrùn láti jẹ́ pé kó dé gbogbo àgbáńlá ayé nàbí yun wahid anẹ́bí ọlọ́run abaka náà dì sọ́kà mùsùlùmí ni ó afdal min jamil awliya ó lóore ju gbogbo àwọn wàlíyé ọlọ́run ọba lọ òyí àbí anẹ́bí ọlọ́run abaka anẹ́bí Yunus dápẹ́júwe ó lóore ju gbogbo àwọn ọ̀yá ayò ọlọ́run ọba lọ bí n bọ gbé wá àwọn tẹ́yìn mọ̀ sọ́rọ̀ ayò òun náà ni Ahmada Tijani ọ̀yá ayò ni lọ́dọ̀ àwọn míì Abdulkadir Jilani ọ̀yá ayò ni lọ́dọ̀ àwọn míì Ibrahim Niyas ọ̀yá ayò ọlọ́run ọba lọ́dọ̀ àwọn míì àwọn mùsùlùmí bí mo ṣe kà wọ́n lọ wọn yìí tí mo kà wọ́n lọ yìí gbogbo báwọn ọ̀yá ayò ọlọ́run bá ṣe rí wọ́n pọ̀ tó wọn ọ̀bá tó wọn mílíọ̀n wọn ò bá tó one trillion wọn ò bá tó ten trillion ànábì ọlọ́run bá kan afdol min jẹ̀bi láwùlíyà olóore ju gbogbo àwọn ọ̀rẹ́ ayọ̀ ọlọ́run bá lọ ṣùgbọ́n náà kí dáa sínú wàlẹ̀ jọmọ́ ha ẹni tá a máa ń pè lọ́rẹ́ ayọ̀ òun lẹ́lẹ̀ tí ń bẹ̀rù ọlọ́run tí ń páyọ̀ ọlọ́run tí sì ń tẹ̀lé àṣẹ ọlọ́run àti sànibí àwọn mọ́sálà àrùsọ̀lọ́ tọ́bẹ̀ tí ọlọ́run ọpáyọ̀ ọlọ́run ìsìn tẹ̀lé àṣẹ ọlọ́run bá jìtà níbi Muhammad sallallahu alaihi wasallam ṣé ó ṣe fílẹ̀ ó gbọ́dọ̀ ṣe ó gbé jùlẹ̀ àwọn yẹn là ń pè lọ́rẹ́ ayọ̀ ọlọ́run lọ́run ti wá rí wọ́n pọ̀ tó àníbi ọlọ́run bá kẹ́ lóore jù wọ́n lọ nínú àdìsọ́kẹ́ àwa mùsùlùmí ni inú àdìsọ́kẹ́ àwa mùsùlùmí ni pé anna dina Allah fil ardi was samai wahid ẹ̀sán ọlọ́run bá nílẹ̀ àti ní sánmà ẹ̀yọ̀kan ṣoṣo ni ó wọ́n wà dínú Islam òun ẹ̀sìn ni ẹ̀sìn Islam gbogbo ẹ̀sìn yóò kú táwọn yẹn ń sìn ẹ̀sìn ni o kìí ṣe ẹ̀sìn o ẹ̀sìn ni wọ́n christian ẹ̀sìn ni jew ẹ̀sìn ni buddhism ẹ̀sìn ni gbogbo àwọn ẹ̀sìn yìí ẹ̀sìn ni wọ́n wọ̀nyí sẹ́sìn ẹ̀sìn islam nìkan ni ẹ̀sìn torí pé ọlọ́run bàbá àlejò sọ pé iná tí iná yìí dà lọ́wọ́ ìlú islam ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́run bá ní islam ẹ̀sìn yẹn kankan ṣoṣo yẹn náà ẹ̀sìn ni ọlọ́run bá sọ eléyìí ní sọ́ràtù mọ́rídà ní àyà 19 gbọ́ọ̀lọ́wọ́ bá sọ ní sọ́ràtù alìmọ̀ àyà 19 alìmọ̀rán àyà 19 ọlọ́run tó wá sọ sọ́ràtù mọ́rídà ayé lẹ́kẹta pé wọ̀rọ̀ dé ìtòlẹ́kùn islam dínà wọ́n yọ́nú sí ẹ̀sìn islam kọ̀ máa jẹ́ ẹ̀sìn fún yín ọlọ́run bá tún sọ ní sọ́ràtù alìmọ̀rán bákan náà ní àyà 85 pé wọ́n mọ̀ yẹbi tẹ́gì rẹ́rẹ́ islam dínà ẹni yóò tọ́ bá mọ́ ẹ̀sìn ní ìwà tó yàtọ̀ sí islam ọ̀nà yòókù balamina a nígbà lọ́wọ́ ẹ̀ o láfi pé gbogbo ẹ̀sìn yókùn lẹ́sìn a sàdédé wí o torí pé yóò dojú tó ń tọ̀hún tó bá jẹ́ wíyà lùkìyàmọ̀ ẹ̀sìn ni ó sì rí ọlọ́run bá ní pẹ́ni tó bá ti mú nǹkan ẹ̀sìn míì wá tó yàtọ̀ sí islam nígbà lọ́wọ́ rẹ̀ o wọ́n fi lè àṣírà ẹ̀sìn islam dáhùn sọ yìí ó wà láàrin àṣejù àtàṣe ètò ni o ìyẹn pé kò sáṣejù ń bẹ kò sì sáṣe ètò ń bẹ òun ló jẹ́ ẹ̀sìn tó wà lọ́gùn kò sáṣejù kò sì sáṣe tó àṣejù bẹ̀ táwọn yẹn bá ń ṣe kìí ṣẹ̀sìn o àṣe ètò bẹ̀ ṣẹ̀sìn àfi ṣe pé ká ṣe é kó pé rákà méjì ni kó máa jẹ́ rákà méjì lásùbà rákà mẹ́rin ni kó máa jẹ́ rákà mẹ́rin ní dọ́ọ̀rù rákà mẹ́rin ní kó máa jẹ́ rákà mẹ́rin ní àṣírí ní gbogbo àgbáyé àwọn mùsùlùmí rákà mẹ́ta ní kó máa jẹ́ mọ́góbì rákà mẹ́rin ní kó máa jẹ́ ìṣá níjẹ́ tá a bá ti rẹ́ni tó ké àsùbáà rákà kan ó ti ṣàṣe ètò tó bá ké ní rákà mẹ́ta àti mẹ́rin ó ti ṣàṣe jù ọlọ́run kò sì ní gbà lọ́wọ́ rẹ̀ àpẹẹrẹ tí mo mú wáyé máa wá fi wọn gbogbo ntọ́bajẹ mẹ́sìn Islam máa fi wọn gbogbo ẹ̀ lọ àṣejù bẹ̀ kì í ṣẹ̀sìn àṣe ètò bẹ̀ kì í ṣẹ̀sìn ká sí bí wọ́n ṣe mú wá inú àdìsọ́kà mùsùlùmí annal mu'minina kulluhum awliya rahman gbogbo ẹni ọba ti jẹ́ olùgbàgbọ́ òdodo ààyò ọlọ́run ọba ni wọ́n jẹ́ o gbogbo ẹni ọba ti jẹ́ pé olùgbàgbọ́ òdodo ni ààyò ọlọ́run ọba ni o wa akramuhum indallahi ṣùgbọ́n tó jẹ́ ni àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run bá nù wọn òun náà ni àtọ̀ àhẹ́hùn ẹni yóò tó bá tẹ̀lé ọlọ́run ọba jù nínú wọn nínú àwọn olùgbàgbọ́ òdodo yìí ẹni tó bá tẹ̀lé ọlọ́run ọba jù wọ àtibáhùn ọmọdé kọ̀ọ̀án ọ̀sùnà tó sì ń tẹ̀lé kí ni kọ̀ọ̀án ìwé kí ni súnà wí jù òun lọ yá ayọ̀ rẹ̀ yín òkè lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n àrin jú à ń fẹjú afẹ́ sókè dílẹ̀ ọmọ àyàgbẹ́ o ò ní jẹ́ èèyàn mọ́ ò ní ló kú gbogbo àwọn eléyìí sọ ìyá ọlọ́run ìyá ayọ̀ ṣẹ̀tọ́ ni o tọ́lọ́n bá ní oyè ọ̀dẹ́bẹ̀ tọ́lọ́n sì ní kí láàkáyẹ̀ rẹ̀ kó tiẹ̀ sí ohun táwọn wí ṣùgbọ́n tọ́lọ́run bọ̀ bá fẹ́ sàánú rẹ àwọn tí wọ́n máa pẹ̀lú rẹ ayọ̀ ọlọ́run ọba nù àwọn tó yẹ pé wọ́n rẹjú wọ́n fẹjú wọ́n ń kásọ lẹ́yìn wọn wọ́n ń kásọ tẹ̀lé wọn lẹ́yìn torí pé ń gbálẹ̀ nígbàlẹ̀ ẹ̀pọ̀ ni wọ́n èé kírun lẹ́yìn kan máa ṣe láháúlà wàlá quwwata illa billah tàbí la ilaha illallah ilé ìdàn lọ́dọ̀ tí wọn gbogbo àwọn ilé ìní wọn pè lọ́rí ayọ̀ ọlọ́run ọ̀rẹ́ ayọ̀ ṣẹ̀tọ́n dúró wọn àwọn táwọn pè lọ́rí ayọ̀ ọlọ́run lásọ fún ẹ yìí àwọn táwọn wéyìí ẹni àpọ́nlé inú wọn lẹ́ni tó bá tẹ̀lé ọlọ́run ọba jù tó sì tẹ̀lé ohun tí ń bẹ nínú kòránì àti súnà òun lọ́lọ́run ọba ṣàpọ́nlé jù nù wọn. bákan náà iná ohun tá a gbọ́dọ̀ tó gbà tó jáde sọ́kàn ara mùsùlùmí òun náà ni pé annali imana qawlu wa amal ìgbàgbọ́ ọ̀rọ̀ ni ìṣẹ́sìn ni tàbá fẹ́ mọ̀ pọ̀gbọ́ ọlọ́run bá gbọ́ ọ sọ lọ́rọ̀ àṣẹ nínú iṣẹ́ rẹ̀ la ilaha illallah àtòrí ọ̀pọ̀ nkírun àárẹ̀ ọ̀pọ̀ ngbáwẹ̀ a rí ọpọ́ ń yọ sàkàtọ̀ ọba ti lówó rẹ̀ a sì rí ọpọ́ ń lọ ọ lọ sí hajj a sì rí ọ pé òun mójútó àwọn ohun tó jójúṣe tí wọ́n ní kò mójútó mẹ́sìn ṣùgbọ́n kọ́ sọ lọ́rọ̀ lásán kò má fi ṣiṣẹ́ kìí sí gbàgbọ́ ò ọ̀rọ̀ kọ̀rọ̀ lásán ni. àlèmánu yazidu wa yanqus ìgbàgbọ́ sì ni í máa ń lékún í sì máa ń dínkù í máa ń lékún í sì máa ń dínkù yazidu bi ta'a àlékún rẹ̀ pẹ̀lú máa tẹ̀lásí ọlọ́run bá ń bí ẹ̀ bá ṣe ń tẹ̀lásí ọlọ́run bá sí ìgbàgbọ́ sì máa lékún sí ọ̀yẹ́ ń kó sobìrì máa ṣe yá ìsì máa ń dínkù pẹ̀lú bí yẹn bá ṣe ń ṣe ọlọ́run ọba sí bí yẹn bá ṣe ń ṣe nígbàgbọ́ yẹn máa dínkù sí ló ń ṣe ọlọ́run bá sọ fún wa níbi ọ̀rọ̀ kan pé láyé zini zani fi na yé zini wọ́n wà mọ́min olùṣàgbèrè òní máa ṣàgbèrè lásìkò tí ń ṣàgbèrè lọ́wọ́ kójú olùgbàgbọ́ òdodo ọ̀láyé ṣe kò sáré kò hin na yé ṣe kò wà mọ́min olùjalè òní máa jalè lásìkò tí ń jalè lọ́wọ́ kójú olùgbàgbọ́ òdodo bákan náà ọlọ́tí òní máa mutí lásìkò tí ń mutí lọ́wọ́ kójú olùgbàgbọ́ òdodo ẹ̀yin ẹ̀yà mi nínú àwọn kẹta tó gbọ́dọ̀ nígbàgbọ́ sí tọ́jú àkídà alìsúnà wal jamaa àkídà àwọn mùsùlùmí tààtì lánàbí muhammad sallallahu alaihi wasallam la nukaffiru hala al-qiblati bi mutlaq al-ma'asi wal kaba'ir kama yaf'alu al-khawarij a gbọ́dọ̀ pé àwọn tí wọ́n bá ń dojúkọ kíblà kírun táàyọ ń kírun táàyọ ń kírun tó gbà pé ọlọ́run ọba làásì jọ́sìn fún a gbọ́dọ̀ pọ̀ ń kéfèrè o yòówù tí wọ́n rí wọ́n ṣẹ̀ ní àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbìn ní àbẹ́sẹ̀ kéékèèké tí ò bá ti yẹ kó ṣe bọ́sọ́dọ̀ ọlọ́wọ́n bá gẹ́gẹ́ bí àwọn kọ̀wárìj <clears throat> báwọn ti jẹ́ pé látàrí ẹ̀sẹ̀ wọ́n sì yọ ẹ̀kọ́ Islam wọ́rọ́wọ́ àkídà àdúsọ́nà wal jamaa kò gbà bẹ́ẹ̀ lọ ọlọ́tí tó bá ti jẹ́ pé gbà pé ọlọ́wọ́n bá ọ̀kan ṣoṣo ní sí kírun mùsùlùmí ni o ó ń sìnà tó bá ti jẹ́ pé ọlọ́wọ́n bá gbọ́ lọ́kàn ṣoṣo ní sí kírun mùsùlùmí ni o tí ó sì jẹ àwọn oríkèrí àwọn orígun Islam tí ọjà kẹkẹ níyàn لأن أهل الكبائر من أمة محمد صلى الله عليه وسلم من أهل القبلة torí pé àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sẹ̀ gbáǹkọ́gbè ń ṣe ṣìnà ń mutí ń jẹ rìbá owó èlé ògbómlé láńtà nínú àwọn ọmọlẹ́yìn anábí àmúṣà aláṣálámì tó jẹ́ mùsùlùmí tí ń dojúkọ kíblà kírun mùsùlùmí ni ó ìmọ̀ tó tí rẹ̀ níbẹ̀ bá kú yóò sọ́lá àlẹ́ yìí wọ́n kírun sí i láò òyìnbó stẹ́kù fàrọ̀ lọ́hùn sì wá foríjì fún o wọ̀lá yóò jẹ́bù anihul istikfa wọn ò ní kọ̀ láti máa wọn ò ní kọ́ dí ìwà foríjì fún lọ́dọ̀ ọlọ́run wọ̀lá ní tòkà sọ̀láta aléhìm lè dánbé àdínẹ́bà wọn ò sì ní jẹ́ nìkan tó yẹ pé wọ́n fi ìrun kíkí sí làálẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọn kírun sí là sọ̀gírọ̀ nǹkan náà kẹ̀lé rọ̀ ẹ̀ṣẹ̀ yẹn kéré ni àbótóbi kí làwọn akídárúsọ náà wà wọ́n máa ṣe ní pé amúrùwú ìlọ́lọ́ ìtààrà àlámọ̀rí rẹ̀ dọ́dọ̀ ọlọ́run rẹ̀ dọ́dọ̀ ọlọ́run ọba àwọn wo là ń sọ ẹni tí pé ó kírun àṣùbá kò ní kí yókù mọ́ ẹni tí pé ó ń kírun jímọ̀ kò kí àwọn wákàtí márààrún àti yídì ni kò kankan papọ̀ lọ́wọ́n kò bẹ́ẹ̀ ni ò ẹgbẹ́kẹ́gbẹ́ ọ̀jẹ́ nìkan tó ṣe pé ń ṣe lẹ́yìn mùsùlùmí nìkan àṣìkẹ́fìn rẹ̀ sínú awo ìrìn níbẹ̀ wá kò ṣùgbọ́n kèéké òun wákàtí márààrún àfihàn ikọ̀ ọ̀kan tílẹ̀ bá fún nílẹ̀ bá fún wọn sọ́lẹ̀ àlẹ́ ráàkì òun sílà amúrò ìlọ̀lọ́ ìta ààlà alámọ̀ rẹ̀ dọ́dọ̀ ọlọ́run insha allahu gọ́fàrọ̀ lẹ́hùn tọ́ba ọlọ́run bá ṣàforíjì fún wọn wàá fa àníhùn a sì jẹ́ nìkan sí pé yóò ṣàmójúkò fún wọn ìfàlẹ̀ àjùlọ rẹ̀ ní tọ́ba síbẹ̀ كما ذكر عز وجل في كتابه kẹbọ́lá ọba ìsọ́nù tíra rẹ̀ pé wọ̀yá rúfin rọmọdún ní dáríkàlì mọ̀ yẹ̀ṣà òun máa ń ṣàforíjì fẹ́ni tó bá wò òun ẹni tó bá wò òun tí ọba ti mọ̀rọ̀ ń papọ̀ mọ́ wàyí ń ṣá àdábà tó bá ti wọ́ lọ́wọ́n bá fìyà jẹ fi náà rí bí adìlẹ̀ yóò ju wọn sínú iná déédéé lọ́wọ́n fi ṣe o kò ṣàbòsí fún wọn o torí pé ọlọ́wọ́n bá jẹ́ ya pé òun ọlọ́wọ́n bó ṣe àbòsí fọmọ ẹ̀dẹ́ wọ̀lá kí nà náà ṣàǹfùsà hàn yẹ́bùlẹ̀ ọmọ èdè ènìyàn gẹ̀gẹ̀ lọ́sàbòsí sẹ́mi rẹ̀ irú wọn náà tó jẹ́ bẹ́ẹ̀ náà tó jẹ́ lẹ́sẹ̀ gbàǹkọ̀gbì tó mọ yọ̀kẹ́jọ mi ní harry rahmati ọlọ́run bó mú wọn kúrò nínú náà pẹ̀lú àánú rẹ̀ ọ̀ṣàfà àti ṣàfihàn àtẹni tọ́lọ́run bó yọ̀ǹda fún pé kó wá sí pẹ́ rẹ̀ nínú náà mìnhálì tọ̀hátì nínú àwọn tí wọ́n tẹ̀lé àṣẹ rẹ̀ àlẹ́kà wàlá yukhalidunahum fin nar àwọn tó bá jẹ́ lẹ́sẹ̀ ńláńláńláńlá àbẹ́lẹ́sẹ̀ kékeré tó jẹ́ mùsùlùmí báyìí kò ní ṣe gbére nínú náà o ìdáàfò wọn tẹ̀kọ́ lọ́lẹ̀kọ̀wájú wal mu'tazila eléyìí ló sì jẹ́ ìdàkejì ohun táwọn kọ̀wájú àti mu'tazila ń sọ àwọn eléyìí aláṣejù ni wọ́n nínú Islam eléyìí làkídà mùsùlùmí ta gbọ́dọ̀ gbọ́yé o ta fẹ́ jẹ́ ká mọ̀ bákan náà nínú àdìsọ́kàn wa ta gbọ́dọ̀ mọ̀ náà ni pé نرجو للمحسنين منا أن يعفو عنهم ويدخلهم الجنة برحمته a máa rìn kẹ̀lọ́dọ̀ ọlọ́run ọba iná bá jẹ́ ní eré nínú wa tó jẹ́ ní eré táà mọ́ sẹ́ni eré pé á ọlọ́run bá sì lè dàmójúkò òfin kódà yóò fi wà lùjẹ́ náà pẹ̀lú àánú rẹ ni o kì í sọ̀rọ̀ ìyẹn fọlọ́run a máa rìn kẹ̀ bẹ́ẹ̀ fáwọn tó jẹ́ ní eré láàrin wa táárí tó fi lọ́ọ́ bọ́lọ́run wọ́n là náà mọ̀nà àlẹ́ ìhìn a ní fọkànbalẹ̀ sí wọn pé túláàsì yóò fún wa àlùjẹ́nà wà láì nẹ́sàdù láhùn bìlìjẹ́nà bẹ́ẹ̀ ni láti pé a ní jẹ́rìí àlùjẹ́nà fún wọn bí àfàìkú wọn làmáwà àlùjẹ́nà lẹ́yìn àwọn táni bí jẹ́rìí wọn láyé táfàìkú wọn làmáwà àlùjẹ́nà tó bá fẹ́ yàtọ̀ síbẹ̀ a máa rìn àlùjẹ́nà fún wọn ni wọn ní step fìrọ̀ lè mọ̀ sí ìhìm ẹni bá jálá sì ṣe nú àwọn olùgbà àwọn mùsùlùmí a máa wá foríjì ọlọ́run bá fún wọ̀nà kọ́ fún àlè ìhìm a sì máa páyà lé lórí pé sílé wọn lórí pé wọ̀lá nùkọ̀ nítò hom àní jákẹ́ mọ̀nákò lórí wọn o tọ́gẹ́ ni tó ṣe bẹ́ẹ̀ lójú ara nàbí Muhammad sallallahu alaihi wasallam tánàbí ń sọ nípa àwọn méjì kan tí wọ́n jọ rẹ̀ ọ̀kẹ́ ń ṣe eré ọ̀kẹ́ ń saburú èyí tí ń ṣe eré eré jọ lójú ọ̀sọ̀ fẹ́ òkèjì èyí tí ń saburú pé òsì nira fún ìjọ ọlọ́run àníjẹ́ ọlọ́run sọ̀rọ̀ látòkè sẹ́nà pé tálẹ́ǹtì tí ń gbéra rẹ̀ tayọ ọlọ́run pé ní ṣàforíjì fún lágbájá mo ṣàforíjì fún o mo sì bá ṣe tiẹ̀ jẹ́ la ilaha ìbára náà rí aṣẹ́wó kan náà bàlẹ́ sọ ìlà lóbìnrin tọ́jẹ́ nìkan tó yẹ pé alágbèrè ni látàkó sàánú ajá tó fẹ́ mú mi ọlọ́run bá ìṣàforíjì fún wa nu'minu bi anna al-kafira billahi wa rasulihi yadkhulun nar a gbọ́dọ̀ nígbàgbọ́ pé gbogbo ẹni bá jẹ́ kèfèrí sọ́lọ́run àtànẹ́bì rẹ̀ ìní ọlọ́run ọba ni wọ́n wọ̀ ọ́ tí wọ́n bẹ́ẹ̀ ti kú wọ́n wọ̀ ní ọlọ́run khalidan mukhalladan fiha abada wọ́n sì ṣègbére ń bẹ̀ ni gbogbo ẹni bá ti jẹ́ kèfèrí sọ́lọ́run ọba àtújíṣẹ́ rẹ̀ yóò wọ ní ọlọ́run ìgbàgbọ́ àwọn mùsùlùmí lélẹ́yìí tí ó sì ṣègbèrè ń bẹ̀ لأن الله سبحانه وتعالى يحب المتقين والمحسنين والمقسطين tó ipọ́ lọ́wọ́ bọ́ba lékè ọlá ó nífẹ̀ẹ́ sáwọn olùpayà rẹ̀ àwọn ẹni rí àtàwọn tó ṣe pé wọn yìí ṣàṣejù wọn yìí ṣàṣe ètò ويرضى عن الذين آمنوا وعملوا الصالحات ó sì yọ́nú sí gbogbo àwọn tó bá jólúgbàgbọ́ òdodo tó ń sì ń ṣiṣẹ́ rí ṣùgbọ́n wala yuhibbu al-kafirina ọ̀dọ́ọ̀lẹ́mìn ọlọ́run bò nífẹ̀ẹ́ sẹ́ni tó jẹ́ kèfèrí bẹ́ẹ̀ ni ò nífẹ̀ẹ́ sẹ́ni tó jáwọn alábòsí ọ̀lá ayárúdọ̀lẹ̀ ìbáàdì ìlẹ̀kùfù ọlọ́run bò sì nífẹ̀ẹ́ fún àwọn ẹrú rẹ̀ kò ń ṣe àìgbàgbọ́ sóyún fasad bẹ́ẹ̀ lọ́lọ́run bò nífẹ̀ẹ́ sí ohun tó jẹ mọ́ ìbàjẹ́ lórílẹ̀ ọ̀lá ayé amúrúbẹ̀lẹ̀ fàṣà ọlọ́run bò sì pàṣẹ kéèyàn máa wò àbàjẹ́ kéèyàn máa ṣàìdá ọlọ́run bò pàṣẹ rẹ̀ lórílẹ̀ o eléyìí ni díẹ̀ tá a sọ nínú àdìsọ́kẹ́ àwọn mùsùlùmí àdìsọ́kẹ́ alùsùnà wal jama'a lónìí tọ́ba tó di ọ̀la a máa tẹ̀síwájú lórí rẹ̀ aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa li sa'iril muslimina min kulli dhanbin innahu huwal ghafurur rahim